wọ́n pè mí sí program kan ní Abuja nílẹ̀ two years ago bí a ṣe ń lọ accident yẹn ṣẹlẹ̀ ibi window ni mo gbà nínú accident yẹn bóore ọ̀fẹ́ Ọlọ́run ṣe tó ibi window yẹn mo gbárí mọ́lẹ̀ ìgò òyìnbó ṣe yọjá bọ́ ojú ìtẹ̀lé bójú ìṣe tẹ̀lé mo kọ̀ áǹgì ẹni mo wá ń gi ojú yìí bó ṣe tẹ̀lé ègò yẹn mo wá mójú yìí padà síbẹ̀ mo wá ní ìgò yìí o ah ọlọ́run fún mi ní testimony pé mo kí ojú bọ ojú yẹn ṣiṣẹ́ mm. pé testimony ìgò yìí o màá máa lò. Mm. can we know you sir. ẹ eh, orúkọ mi ni wòlíì divine èkìtì aka àjàrà pàápàá. àjàrà pàápàá kí ni kí ni ìtumọ̀ àjàrà pàápàá yẹn sir. ẹ eh, nínú bíbélì mm. òun lè jàjàrà lẹ́bí àjàrà eléso ẹ eh, mo n bá wàásù nígbà míì níbi tí mo ti máa wàásù àwọn èèyàn lè máa lọ bí mílíọ̀n bíi one million èèyàn lè wà níwájú mi kí n máa wàásù sí wọn ẹ mọ̀ pé mm. àgàrà ni mm. èso pọ̀ rẹpẹtẹ mm. pàápàá tí n bá ní kí n ràn bẹ́ẹ̀ yẹn tí n bá ní lórúkọ jésù ó yá kí n ràn lára èèyàn iná ẹ máa ràn ṣùgbọ́n torí bọ́lọ̀ ṣe pè mí mi ń ṣàìdá bíi pé tí ibi tí òjò ti mọ̀ kí n kojú wọn náà ṣe ń pè mí ní àjàrà pàápàá àdúrà mi tètè máa ń gbà. nǹkan tètè máa ń gbà so um, ṣé ẹ ti ṣé báwo ni iṣẹ́ ìránṣẹ́ ṣe ń lọ ṣé ẹ ti ṣe iṣẹ́ ti have you able to. mo ti kó oúnjẹ lébẹ̀ ah iṣẹ́ ìránṣẹ́ ó le o hmm. my brother kí mo tàn ọ́ kí mo purọ́ mo jalè iṣẹ́ ìránṣẹ́ ó le ṣe fọmọdé hmm. ṣe rè rí iṣẹ́ ìránṣẹ́ nìyẹn ó ní ọ scope kan nínú hmm. báìbù ní kí ènìyàn máa sọ nígbà tọ́lọ́run ò sọ ẹ understand mi èèyàn tó bá lọ sọ nígbà tọ́lọ́run ò sọ ìyá wà aside confam ìyá ni o. ok ìyá. ẹ ti rí èèyàn tí ó ń sọkún tí wọn rí èèyàn tó ń lù as there is a mm, àwọn ọ̀nà kan wà tọ́lọ́run máa ń gbà tó máa fi ìyà jẹ èèyàn tí o bá ti sọ nígbà tọ́lọ́run ò wí hmm. òun ni irú wa mi ò ń sọ nígbà tọ́lọ́run ò wí hmm. tó bá dẹ̀ lélẹ̀ tí mo ṣe mistake sọ hmm. ọlọ́run á because màá tó ń gbàdúrà màá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ that's how we will lead to ṣé you understand. okay okay so eh, eh, bá um, very sorry sir how do you get this um, class how. ah ṣé ìgò ojú mi <laughs> sórí ìgò mo ti ń lò láti six years ago. Eh, wọ́n pè mí sí program kan ní Abuja hmm. ní two years ago hmm. bí a ṣe ń lọ accident yẹn ṣẹlẹ̀ ibi window ni mo gbà nínú accident yẹn bó rẹ ọ̀fẹ́ Ọlọ́run ṣe tó ibi window yẹn mo gbárí mọ́lẹ̀ ìgò òyìnbó ṣe yọjá bọ́ ojú ìtẹ̀lé <laughs> bójú ìṣe tẹ̀lé mo kọ̀ á ń ẹni mo wá ń gi ojú yìí bó ṣe tẹ̀lé ègò yẹn mo wá mójú yìí padà síbẹ̀ mo wá ní ìgò yìí ah ọlọ́run fún mi ní testimony pé mo kì ojú bọ ojú yẹn ṣiṣẹ́ mm. pé testimony ìgò yìí o máa máa lò ó mm, pé mo máa ṣe máa lò ó ló jẹ́ kí ìgò yìí wà níbẹ̀. ní testimony. ẹ testimony ni pé màá fi rántí pé èmi náà bọ́ nínú window mọ́tò mm. on emotion. so so iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ wo ni ti ṣe tó lágbára jù tẹ́ tẹ́. Eh, iṣẹ́ ìránṣẹ́ ìgbà mo tọ́jú wèrè oníjẹ́ ìmọ̀ ẹ̀pọ̀ ní bá ti tọ́jú wèrè ó jẹ́ wòlí àbí àfáà babaláwo ó gbọ́dọ̀ díjú hmm. mo ya díjú ni oore yín mi pólíwò hmm. ẹ̀ṣẹ́ lè wèrè mú yọ yín mi nígbà mo díjú hmm. àtìgbẹ́ mo ti rò pé ah iṣẹ́ ìránṣẹ́ ilé olóòótọ́ mo díjú mo díjú ni eléyìí kò bú sí pọ́pà yé ó díẹ̀ ní kú korí mi gan yọ dànù kíá èmi kọ́ ni mo padà tú sílẹ̀ omi òun purọ́ o àmọ́ ah, ní kọ́ máa gbé lọ iṣẹ́ ìránṣẹ́ mo ṣe kó lé jù lé ni o so um ṣe ti ní ṣe ti ní ṣọ́ọ̀ṣì tara yín yet like have you have you been able to have your own church personal e, church. E, èrò o ibi kejọ mi yà orí online ni hmm. online ni mo ti ṣèjọ mi hmm. e, àti facebook o tiktok àti instagram gbogbo ibẹ̀ mo ti ṣèjọ hmm. mi ìyàn kàn án tẹ tẹ̀lé mi nígbà tí gbàdúrà kò wọn kó àti rí bẹ́ẹ̀ orí ọ̀fẹ́ ni o mọ̀ pé ọ̀yàn bá ti ṣeun kọ̀nìyàn fẹ́ràn rẹ̀ má dúrà tiẹ̀ lẹ́yìn kàn ti mí can leave ìgbà ìlúwọ náà a lè àmì ibẹ̀ lọ́n ta rí tọ́rọ́ kọ́bọ̀ pọ̀ náà a lè fi aga ìdìbòdì. Hmm, hmm, hmm, so um, ṣe ṣe ara wọn ló fún yín ní ṣé gold ni àbí silver àbí. èyí èyí mẹ́kàn wọn kò jẹ́ torí èèbó èèbó mi mi mi ìpòrọ èyí ọ ẹ̀kan lára àwọn ọmọ ìjọ mi ò lè bọ́ sọ́rùn mi torí mo wò pé ah, mo ṣe ríṣẹ́ ìnìyẹn lọ́rùn ẹ̀ mo rí i pé ìdèlélẹ́yìí ẹ mọ̀ kọ́ nìyẹn gbà pé òun gbé cross sọ́rùn hmm. kó dẹ̀ jẹ́ okùn ló wà lọ́rùn ẹ̀ hmm. ẹran ẹ mọ̀ bọ́ bùgbà kan sọ ẹ ọ̀rẹ́ hmm. ẹgbẹ́ náà ṣe mú ah mo rí ìdílé ọ̀ràn ẹ̀kọ́ kọ̀ pé ah ló kọ̀ bọ̀ wá pé àwòlí o ẹ gba cross yìí kẹ́ máa lò pé iṣẹ́ ìránṣẹ́ mi mi náà ṣe wòlíì pé kí mi lè ha ọwọ́ akí ìgbà kan ti rí bí wọn ti rán lọ́run lọ́wájú mo gbọ́ lọ́run síwájú. so mo fẹ́ kẹ́ fún wa ní àdúrà two points fún àwọn tó ń wà kákan fi round up. ẹ gbogbo ojúkè wá ẹ àfọ́ etike ìwà ẹ à di à ya wèrè o à ń sìnkú ọmọ ẹ ọ̀nà kẹ̀ wọ́kọ̀ arọ́kọ ọ̀nà kẹ̀ wáyà ara ya ọmọ kẹ̀ wúṣẹ́ àríṣẹ́ o ẹ bí nàìjíríà ṣe lọ lórúkọ olódùmarè ọlọ́run àbá àfìtúra sí àbá bí ikú ìwọ náà ọ̀gá mi náà kì í náà ọlọ́run agbọ́ rẹ sókè o ogo ogo díẹ̀ mẹ́pẹ́ ẹ̀ máa jẹ́ tirẹ̀ ogo ogo díẹ̀ mẹ́pẹ́ àjẹ́ tìkẹ́tì ìwọ ojúkè ìwọ àtìkẹ́ ìgbọ́ a o.